orúkọ tèmi ni ọmọ Máyọ̀wá Nọfisat Oyèbọ̀adé ọmọ yín láti ìlú Ìbàdàn Mọ̀jàgbó lágboolé àkámọ́ tí gbogbo yín mọ̀ sí civilized ọmọ Ìbàdàn mo bẹ̀rẹ̀ pẹ̀lú iléeṣẹ́ Orísun bíi ọdún díẹ̀ sẹ́yìn tabaníkàwò náà ilẹ̀ ti ta sí nítorí pé kíni a ti máa tó bíi ọdún márùn-ún báyìí tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ní iléeṣẹ́ Orísun tẹlifíṣàn mo lọ sí ilé ìwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ mi ní. Ni ọmọládé kiddies nursery and primary school mo tẹ̀síwájú níbi tí mo ti lọ sí legacy international school níbi tí mo ti ka secondary school mi mo tẹ̀síwájú kó tó di pé mo gain admission mo lọ sí Baptist international school níbi tí mo ti kọ́ ìmọ̀ nípa catering àti fashion designer mo tẹ̀síwájú ní Amy and Hannibal school of fashion níbi tí mo tún ti ní ìmọ̀ sí nípa bí a ṣe ń rán aṣọ bí a ṣe ń ṣe oge ṣíṣe. lẹ́yìn náà ni mo lọ sí iléèwé NIJ Nigeria Institute of Journalism ní ìlú ọgbà níbi tí mo tún ti ṣì ń kọ́ ẹ̀kọ́ mass communication lọ́wọ́lọ́wọ́. iléeṣẹ́ Orísun ti kọ́ mi ní oríṣiríṣi nǹkan nípa bí a ṣe máa ń ṣe láàrin ẹgbẹ́ láàrin ọ̀rẹ́ àti ní àwùjọ iléeṣẹ́ Orísun ó ti fún mi ní àǹfààní nípa bí a ṣe máa ń sọ̀rọ̀ láwùjọ. orúkọ tèmi ni ọmọmáyẹ̀wá Nofisat Oyèbọ̀adé ọmọ yín láti ilé Ìbàdàn mọ̀jàgbó lágboolé àkámọ́ tí gbogbo mọ̀ sí civilized ọmọ Ìbàdàn Orísun làgbà Orísun lọ̀gá ẹ máa wo Orísun nítorí pé kí ni Orísun gbogbo wa ò ní gbẹ láṣẹ Èdùmàrè. Emaús. É